الله وحده والصلاة والسلام على من لا نبي بعده أدعو كفى الله سبحانه وتعالى أن tó مسلمي أدا ní كفانا بمحمد صلى الله عليه وسلم nàbà Muhammad sallallahu alayhi wa sallam ètò yìí ètò wa ìmọ̀nà alukur'ani àti sunna ilé tí ó máa ń gorí afẹ́fẹ́ tí àwọn olùmọ̀ wa Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdarí al Center ilé tí ó wà ní pápá abẹ́dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ń bí wọ́n tún ti wà lórí ètò lẹ́ni láti máa kọ́ wa ní àwọn ọ̀rọ̀ iyebíye ẹ jẹ́ ká farabalẹ̀ kí àwa náà ká máa gbọ́ nínú ètò náà bisimilah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. nínú àwọn àpèjúwe nǹkan tó sọ ní dẹni tó ti ṣẹbọ sọlọ òun náà ni ká máa rò wípé nǹkan kan tó ṣe pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò ṣe ní sábàbí rere á rí rere gbà ń bẹ ntọ́lọ́run ò ṣe ní sábàbí ìwòsàn á rí ìwòsàn bẹ́ẹ̀ bíyẹn bá ti jẹ́ni tó nígbàgbọ́ bẹ́ẹ̀ onítàn ti ṣẹbọ sọ́lọ̀ ní ẹ̀bọ tó kéré gẹ́gẹ́ bí apá kan nínú àwọn èèyàn ti ṣe máa lérò nígbà wọn ń dè àti àwọn tíra àti gbogbo bí owó ẹyọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí tá a máa so rọ̀ eléyìí tá a máa so kọ́ eléyìí tá a máa rì mọ́lẹ̀ wípé àwọn nǹkan yìí lè dá sí ni láǹfààní ká máa rò wípé wọ́n lè dá múni rí ìwòsàn ẹni tó bá ti lè gbà wípé àwọn nǹkan wọ̀nyí ní agbára àti ṣeni láǹfààní wọ́n sì lágbára àti wóni onítàn ti ṣẹbọ sọlọ lẹ́bọ ńlá tọyàn kó nínú ẹ̀sìn islam ṣùgbọ́n tó bá yẹ pé n tó gbàgbọ́ òun náà ni kí àwọn ń dè àwọn tíra àwọn gbogbo àwọn kìíní tó ń kó káyìí àwọn kọ́ ni wọ́n ó ṣe tó ń fẹ́ fún ṣùgbọ́n sábàbí ni wọ́n ọlọ́run ni ó ṣe nǹkan yẹn fún a jẹ́ pé o ní ẹbọ tó kéré irú èwo wá ń tiẹ̀ ṣé ìwọ gbà pé ó ń dè tó ń dè mara tíra tó ń di káàdì tóun ní ọ máa dá sọ ni àbí òun wò kọlọ ní ọ sọ ṣùgbọ́n ìdí tó fi rí sọ òun náà ní tíra tó dè má di bó bá pọ̀ gbà pípé tíra tó ń dè má ní ọ sọ ó ti kú òun Islam àmọ́ tó bá pé ìgbàgbọ́ tiẹ̀ ó ní pé tíra yìí kọ́ ní ọ sọ ṣùgbọ́n Ọlọ́run ọba ní ọ sọ ṣùgbọ́n látara tíra yìí ó ti ṣẹbọ sọlọ ńlẹbọ tó kéré èwo ló wá dánú méjèèjì gbogbo ẹni tí ń de nǹkan mẹ́dì gbogbo ẹni tí ń so nǹkan kọ́ ẹni tó gbèrò ẹni tó rì mẹ́lẹ̀ ọ̀daràn ni gbogbo wọn nítorí láàrin ipò tí kò nínú Islam àti ipò ṣẹbọ lẹ́bọ tó kéré ńlọ̀rọ̀ rẹ̀ wà ibi títí ẹni tó ṣẹbọ tó kéré tó ti fúyẹ́ ni pé a ní kò kúrò nínú Islam ṣùgbọ́n tó bá fi lè kú lórí pé àsoká àsorọ̀ àsomádì àrìmálẹ̀ àgbémì iná lọ wà lọ́dọ̀ rẹ̀ títí tó fi kú ọlọ́wọ́n bò ní foríjìn yọ wọ nánà ni lẹ́yìn ìgbà tí ọlọ́run bá wá gbọ́n ẹ̀ṣẹ̀ yẹn nù kúrò lára rẹ̀ pẹ̀lú ná lóde wọn bí ètò dá nínú ẹ̀ṣẹ̀ yìí ti ṣe pọ̀ tó ẹ̀yìn ìgbà náà lọ́lọ́run á fi ìmánì rẹ̀ dá padà sálìjẹ̀ náà. a jẹ́ pé à ń bùkátà láti nífura ní ìgbésí ayé Yorùbá ṣàṣà wọn ni ọmọ ní nǹkan kan bẹ́ẹ̀ bóyá dèmádì ó ń dè ní àbí tíra àbí tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sọkọ́ nílé wọn níbi ìtajà wọn ọ̀pọ̀lọpọ̀ gan ńlọ́wọ́ àtúnṣe yìí pé òrùka ti ń fi sọ́wọ́ gan ogun ni ẹlòmíì yóò tàn kankan láni lójoojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ó sì pọ̀fọ̀ nígbà tó bá ti jí ọ̀fọ̀ àjí máa mú fi bánú ẹlòmíì ó tún pọ̀fọ̀ ṣáájú kó tó sùn bó bá tún jí lóru yóò tún pọ̀fọ̀ gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀mí pé nǹkan yẹn ni ó sọ ó ti ṣẹbọ sọ́lọ̀ kúrò nínú Islam tó ń bá ń ṣe pẹ̀lú ẹ̀mí pé Ọlọ́run ni ó sọ ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ni ó jẹ́ sábàbí ó ti ṣẹbọ tó kéré eléyìí tó yẹ pé tó o bá kú lórí ẹ̀ inú nánà ni ẹ̀yọ́ àjẹ́ abọ́ lọ́wọ́ rẹ̀ ẹ̀jẹ̀ abọ́ lọ́wọ́ rẹ̀ oògùn tá à ń di kàn kò láǹfààní kankan ju pé yóò bá tiwa jẹ lọ ẹlòmíì ní àwọn àpàtì oògùn lóríṣiríṣi àwọn àpàtì òrùka lọ́lọ́kan ọ̀jọ̀kan olóńdè oríṣiríṣi ńlẹ̀ ẹlòmíì ní àpàtì rẹ̀ ẹ sì mà èèyàn onímọ̀ ru oògùn ká kí ìwà ọmọlúwàbí ó tún fẹ́ ṣẹ́kù pẹ̀lú ẹ̀ mà nítorí pé tóògùn bá ti lè pọ̀ ojú èèyàn máa ran kó gbogbo gbà ni ntí ò tó nǹkan àbínú wọn bá ṣe sí yóò bínú nítorí pé oògùn ọmọ rú gàlègàlè bíi kó lò ó yẹ kó òun lò mùsùlùmí a'udhu billahi minash shaitani rajim kí ló sùn ọ́ débẹ̀ ṣebí mùsùlùmí nìwọ ṣebí wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ ṣebí wọ́n mọ̀ pé ntọ́lọ́wọ́n fẹ́ pé kó ṣẹ ní ìṣẹ́ nítorí àwọn ọba ọba fẹ́ kọ́ sẹ́kọ̀ọ́ níṣẹ́ wá wò wò owó tó yẹ kó máa fi jẹun owó tó yẹ kó máa fi bọ́yàwó bọ́mọ ogun ló ń lọ ọ́fíìsì tó bá gbúròó pé bàbá ológun kan ó ń bẹ lẹ́yìn ibodè nàìjíríà wa yìí ọkọ̀ ò débi tí wọ́n wà ọkọ̀ ọlọ́pọ́n lẹ́wọ̀ ó sì léwu jọjọ torí tọkọ̀ ń bá ti lè yẹ tó bá ṣubú ẹ̀ lọ àlùkìyàmà ni wọ́n lọ náà ni nítorí wọ́n máa wò pé káwọn bá tún rógun yún nítawọn tó ń fi ó tún bọ́ sí i. a'udhu billahi minash shaitani rajim kí ló ṣe tó fi jẹ́ pé ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ kò sí lọ́dọ̀ ọlọ́ ìgbàgbọ́ wọn eléyìí tí wọ́n ní wọ́n ní sóògùn ni wọn à ní ìgbàgbọ́ sọ́lọ̀ bí ìgbàgbọ́ tí wọ́n ní sóògùn ọkàn wọn kì í balẹ̀ sọ́lọ̀ bí ibọ́kàn wọn ti sì balẹ̀ sóògùn wọn à lè bẹ́ni ọlọ́run ṣe àfẹni ń sóògùn gbogbo ọ̀rọ̀ wọn bí oògùn bí èpè iná ní máa pọ̀ nbẹ̀ ìṣesí wọn oògùn èpè iná ní. bóòlù yẹn ṣe wá fẹ́ jẹ́ mùsùlùmí bóòlù yẹn ṣe fẹ́ jẹ́ tí ń tẹ̀lé Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ọ̀pọ̀ ẹ̀mọ́yé iná ní ń kú làṣírí ń tú táwọn èèyàn rò pé mùsùlùmí gidi ni wọ́n padà wá lọ bá pé ogun ní dìkà ó dè má dì ó dè má tí ó dè mọ́ ibi ìfúnpá rẹ̀ ẹ́ wọ́n tó pera rẹ̀ mùsùlùmí. lọ́la nàbì sallallahu alayhi wa alihi wa sallam ó ti fi hàn wá wọ́n ní gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ìṣẹbọ sọ́lọ̀ ni inna ruqa wat-tama'ima wat-tiwalata shirk dájúdájú à ń pọ̀fọ̀ à ń pògèdè à ń pàyájọ́ bóyá wí sẹ́ni bóyá fọ̀ sẹ́ni bákan náà àwọn tíra tẹ̀ ń dé àtòògùn tọkọ ṣe síyàwó kó lè nífẹ̀ẹ́ rẹ̀ àbí ìyàwó ló ṣe sọ́kọ kó lè nífẹ̀ẹ́ rẹ̀ anábì ní gbogbo ẹ̀ shirk ìṣẹ̀bọ̀sọlọ ni. abẹ́ ẹ̀ mọ́tòmọ́ islam ni islam fẹ́ fọ̀ wá má gidigidi islam fẹ́ lé wa jìnnà sáwọn ọ̀wà pálapàla àwọn ọ̀wà tí ò dáa islam fẹ́ mú wa kúrò ní ipò ẹni tí ìgbàgbọ́ òdodo kò sí lára rẹ̀ rárá lọ sí ipò ẹni tí ìgbàgbọ́ òdodo tí ó wà nínú rẹ̀ tí ó tún wà lóde rẹ̀ ni. torí ẹ̀ mùsùlùmí kí ni àwa wá débẹ̀ tó fi wá jẹ́ wípé ògùn náà ni ní gbogbo ìgbà a máa dé a máa sọ̀rọ̀ a máa sọkọ́ sẹ́ni tí ń tajà láàánú bá àsokọ́ lọ́dọ̀ rẹ̀ ni. àbí ńlá ní bá a sọ̀rọ̀ nínú ilé ìtajà rẹ̀ ṣebí ọ̀pọ̀lọpọ̀ náà ni ọ̀run lọ́mọ fi nǹkan wọ́n ṣọ́ọ̀pù rẹ̀ tí ọmọ forí sí mi wọ́n ṣọ́ọ̀pù ẹlòmíì bí ogun bí ogun bí oògùn bí oògùn yìí náà sáni sá parọ́ kọ́ àjò níbo lọ́lọ́run ti kọ́ kẹ́ ẹ ṣẹbọ sóun níbo lọ́lọ́run ti kọ́ pé kẹ́ ẹ fẹ́ nìkan fóun níbo lọ́lọ́run ti kọ́ kẹ́ ńbo lọ́lọ́run ò ti kọ́ kẹ́ gbẹ́kẹ̀lé nǹkan mí ìyàtọ̀ sóun ọlọ́run ọba kọ́ mùsùlùmí ìṣùgbọ́dọ̀ bá wọn dáwò torí ẹ̀rọ anábì sallallahu alaihi wasallam sọ pé man allaqa tamimatan faqad ashrak ẹnikẹ́ni tó bá fi lè sotira kan rọ̀ onítàn ti ṣẹbọ sọlọ kí èsì lè rẹ tó ń gbé àbí fámìlì tí wọ́n ń gbé wàá rí i pé àbáwọlé kọ̀ọ̀kan iná ni wọ́n máa so nǹkan rọ̀ níbẹ̀ bọ́bá wà lọ́tọ́ wà bọ̀ ó rí i pé wọ́n ní oògùn sọ́ni nítorí kí nǹkan báyìí ọmọ bá ṣẹlẹ̀ ńbẹ̀ kí nǹkan báyìí ọmọ bá ṣẹlẹ̀ gbogbo ẹ̀ nísìn ṣẹlẹ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ bá ní kó lè ọmọ wọlé olè ọwọlé yóò kó lè kódà yóò tún kó tóògùn tóògùn tẹ bá níyàn torí kí àrélù àjálù ọmọ bá máa ṣẹlẹ̀ lágboolé yìí àrélù àjálù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àbá àrélù àjálù wo lójú òṣì lọ àrélù àjálù wo lójú kú lọ gbogbo ẹ̀ náà ní í ṣe yín bẹ́ẹ̀ kí ló á dé tá a máa ṣẹbọ sọ́lọ̀ wọn bẹ́ẹ̀ wa bẹ́ẹ̀ sì ni àṣetán ó rí àwọn èèyàn ó rí àwọn èèyàn tán jẹ́ ó wọn mú lẹ́rú ọ̀pọ̀lọpọ̀ wọn á dẹni tó ṣe pé wọ́n ń tẹ̀lé tiẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé à ń bùkátà láti tají lópin ìgbà táwa bá pera wa ní mùsùlùmí gbogbo ntọ́lọ̀ ń ṣe lé wa gbọ́dọ̀ jìnnà sí i ọ̀pọ̀lọpọ̀ ló ṣe pé wọn àgbọ́ lọ́wọ́n bá gbọ́ rárá rárá oògùn lásán ni wọ́n ń ṣe ká àbí kí ló tún mú yín sóògùn sí mọ́ṣáláṣí wọ́n ní oògùn yẹn àwọn ṣe nítorí kó lè bá àwọn wọ́ọ̀rù wá mọ́ṣáláṣí ok mọ́ṣáláṣí wọ́n ń tajà ń bẹ̀ ni àbí mọ́ṣáláṣí à ń pawó ń bẹ̀ ni tó fi jẹ́ pàǹbù káàtà láti wọ́ọ̀rù wá sí mọ́ṣáláṣí أعوذ بالله من الشيطان الرجيم أكرمكم الله. ẹni tí ń sóògùn fún yín wípé òun lóògùn ká máa tà wàràwàrà kí ló dé tó fi jẹ́ pé tóun bá wọ̀lù ló kọ pé òun á sóògùn nílùú kan tẹ́pẹ́lẹ́ rédíò ló wọ́n gbà lọ tó bá wá gbalẹ̀ rédíò lọ òun náà rà ṣẹ́jú mélòó lórí atẹ́gùn wọ́n mọ̀ wá kígbe rẹ̀ tantan pé bàbá kan ti wọ̀lú o bàbá yìí o bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ rẹ̀ ní o ti máa sọ tẹ́ ẹ bá wá fún yín o bọ́jà yín ọba ta ni o bọ́kọ lẹ́ bá ń wá ni o bíyàwó lẹ́ bá ń wá ni o ṣé bí ọ̀rọ̀ tẹ̀yìn gbọ́ nípa rẹ̀ lórí rédíò lẹ́yìn fi ń wá lọ bí tó lòún wà àkínúdé ọ̀yẹ́ kó lè da oògùn kan sínú atẹ́gùn ni oògùn tí ó mú alábàárà wá sọ́dọ̀ tiẹ̀ tí wọ́n bá lọ bá ọ yẹ kó nù lè dá sínú atẹ́gùn kí gbogbo èèyàn wá mọ̀ pé ó ti wọ̀lú láì lọ lé rédíò kí gbogbo èèyàn mọ̀ pé bàbá alákùkọ̀ kan ti dé lu o láì lọ lé rédíò kí ló dé tó yẹ pé òun gbọ́n jù wọ́ lọ wọ́ lọ wá sùn oògùn tiẹ̀ ó ti fi rọ̀ ọ́ níyè dànù a'udhu billahi minash shaitani rajim tí wọn náà mọ̀ pé tó bá fẹ́ kọjá rẹ̀ ọ̀tá ibi tó náà ti lọ polongo ara rẹ̀ lọ́yẹ̀ kí wọn náà ti lọ polówó ọjà rẹ̀ wọn náà lọ lé rédíò kan sọ tó ń bá ń ṣe ń bẹ àwọn aráyé ọgbọ wọn wàá rà èwo nílé ológun lílọ tó fi wá túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ gbọ́ lọ́wọ́n bá gbọ́ rárá oògùn yìí ni wọ́n sá gbàgbọ́ sá mùsùlùmí pàápàá jùlọ àwọn tó ń bá kíw ẹ ọlọ́run o ẹ ọjọ́ kan tí ọjọ́ kan tẹ́ tó ṣe pé gbogbo ń tẹ́ gbélé ayé ṣe iná ni wọ́n gbé hàn yín tó lọ́wọ́ wa máa sọ pé iqra kitabaka kafa bi nafsika al-yawma alayka hasiba kátìrà rẹ wọn náà ti tó lẹ́ni tó ṣèṣirò fúnra rẹ lónìí nítorí pé ó bani lọ́kàn jẹ́ ẹni tó yẹ kó jẹ́ àtùpà fáwọn èèyàn tó á jẹ́ pé òun náà ni tó ń pa àtùpà tí gbogbo ẹ̀ wá ṣókùnkùn tọ́nà tíwájú ọ̀wá ṣe rí má ìwọ́n tó yẹ kó ọ̀fọ̀nà mọ́ àwọn èèyàn nítorí kí lọ́ọ́ jẹ ọ̀fẹ́ bàǹtọ́ jẹ̀jẹ́ èló gan-an lọ fẹ́ pa nídìí sí àwo tó ń ṣe tó fi wá jẹ́ pé ìwọ náà ló ń di oògùn fún wa wà ló ń di tíra fún wa wà ló ń wé fún wa. ẹlòmíràn sọ pé à bàbá ṣe rí mo dúpẹ́ fọlọ́run àlàyé tẹ́ ẹ ṣeun èmi lọ́lé babaláwo mi sì lọ́lé alágbègbè àfa wa ni lè má mú wa nígbà ń tì lè má mú yín àáfàá yín náà babaláwo náà ni nítorí pé tí ń bọ́ dì náà iṣẹ́ awo lòun náà ń ṣe ọkàn gbé láwà ní sórí ni bí òṣùkà òfin ọlọ́run ọba ni wípé mùsùlùmí ẹ̀ ṣe gbogbo rádaràda pálapàla yẹn yá ayyuhalladhina amanu taqullaha waltanzur nafsan ma qaddamat lighad wattaqullaha innallaha khabirun bima ta'malun ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ kóníkálukú yóò wòye sí kí ni òun ṣe é lẹ̀ dọ̀lọ̀ òun hmm. ìbéèrè ńlá lélẹ́yìí o kíkálukú ó wo kí ni mò ń ṣe é lẹ̀ mi ọlá yẹn ga ọlá àgbẹ̀ǹdà kìyàmà ọlá yẹn ga ọjọ́ tí ò sí bójúbójú ọlá yẹn ga ọjọ́ tí ò sí ò sí papọ̀ màsápà eléyìí ni wọ́n á bí ọ́nú ní bọ́ wọ́n sọ pé níta ń ṣe ọ̀dà kí ló á dá ń bẹ̀ kí ló dánú sẹ́yìn àwọn tó ń ṣe eléyìí jẹ́ níta nàbì fi kọ́ àwọn èèyàn eléyìí jẹ́ níta nàbì sallallahu alaihi wasallam tó mú wa àbẹ́lẹ́ yìí ń kí wúta nàbì sallallahu alaihi wasallam tó fi kọ́jọ rẹ̀ so eléyìí ntí ọ̀dà kọ̀ da náà ló kọ̀ rẹ̀ ìwọ àmánà ni wọ́n ti gbà nígbà tó ọlọ́ọ̀ máa kí ó àmánà pé kò ṣàlàyé fáwọn èèyàn kọ́ ọ gbé pamọ́ sí wọn kese ko kɔ ma di tíra fún wa kɔ ma fún wa lɛbɔ tí wọ́n gbé lọ sórí ta kɔ ma fún wa lɔfɔ tí wọ́n máa pa ìwọ lè má mú wa fà á. wa idh akhadna mithaqa alladhina utul kitaba latubayyinannahu linnasi wala taktumunahu فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون ọlọ́run ni a ti gba a ti bá àwọn ẹni tá a fún tírà ṣáájú ti yín àtẹ̀yìn náà àbáwọn dá májẹ̀mú pé dájúdájú tírà yìí ẹ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ẹ sì ní gbé pamọ́ alukurani ń bẹ pẹ̀lú yín ẹ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn má gbé pamọ́ kí ló dé tó fi wá jẹ́ pé pàkọ́lẹ̀ sọ sí ẹ̀wọ̀n á fi ń pawó pọ́ọ́kú ọlọ́ni aburú ìní aburú ìní akramakumullah ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti ṣe dáadáa fún wa nígbà tó ṣe wá ní mùsùlùmí tó ṣe wá lọ́mọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam abẹ́ ọlọ́run ọba wa kọ́ má ba dáadáa yìí jẹ́ ọ̀ràn ẹ̀yàn ló jẹ́ lórí mùsùlùmí kó rí i pé gbogbo bóun ṣe ń jí sáyé orí ìsìláàmù lòun jì àti pé pápá gan gbogbo bóun ti ṣe ń wọlé lọ sùn orí islam ló ń fẹ̀gbẹ́ lélẹ̀ má jẹ́ kí islam rẹ kó bọ́mọ lọ́wọ́ ya ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun ọlọ́ọ̀ni àpẹ̀yìn olùgbàgbọ́ òdodo pé ẹ páyọ ọlọ́run nípa pàpípáyà rẹ̀ ẹ má ṣe gbà láti kú láì jẹ́ mùsùlùmí ẹ má gbà láti kú láì jẹ́ mùsùlùmí eléyìí jẹ́ iṣẹ́ ńlá eléyìí tọ́lọ̀ ń gbé fún wa àní ẹ má gbà láti kú láì jẹ́ mùsùlùmí ọba tó ṣe pé yọ pa wá òun náà lọ́ba tí tún sọ fún wa pé ká má gbà láti kú láì jẹ́ mùsùlùmí a sì mọ̀ pé agbára àti kú ní mùsùlùmí ọwọ́ wa kọ́ ló wà ọlọ́run náà ni ó fi wá ṣe kòǹgẹ́ rẹ̀ ṣùgbọ́n olùmọ̀ nípa tafsir wọ́n ní ìlànà ọlọ́run ó dá lórí pé gbogbo ohun tó ní kálukú bá ti lè ra gbálé ṣáájú kó tó di pásìkò kù rẹ̀ tó òun náà ló ní tọ̀hún ọlọ́run fi ṣe kò ń gẹ kó ṣe títí tí ó fi kù ìyẹn ni kí tó wá pé Islam ló bá mójútó ìlànà anabi sallallahu alaihi wasallam ló gbárùkù tì ó dájú pé Islam àti sunna náà ló kù lórí ẹ̀ àmọ́ tó wá pé tó ń ti gbogbo ọ̀rọ̀ tó ń gbọ́ yìí wọn kàn fetí pàlàbà rẹ ni ó fa àwọn pàlàpàlà tó ń bẹ lọ́wọ́ rẹ sílẹ̀ kó gbárùkù ti t'Ọlọ́run kó gbárùkù ti t'ànábì eléyìí túmọ̀ sí pé pàlàpàlà tó ń ṣe náà lọ́ọ́ bá kú bó tilẹ̀ jẹ́ pọ́lọ́ ti ní má gbà láti kú láì jẹ́ mùsùlùmí ṣùgbọ́n sí ọwọ́ rẹ ni ò gbà fún ọ ọlọ́run mẹ́sà wà ló lórí ibú. akramakumullah ẹnìkan wá la jogún àpótí oògùn lọ́dọ̀ bàbá wa ajogun àpótí àwọn ń dè lọ́dọ̀ bàbá wa ibi tó tún wá dá sí ni pé gbogbo oògùn kọ̀ọ̀kan gbogbo tírà kọ̀ọ̀kan wọ́n kọ iṣẹ́ tí ń ṣe sí lára so àwa fẹ́ pin mọ́wọ́ a fẹ́ wá gbé wá pé kẹ́ ẹ bá wa pin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe bá wa pin owó tí bàbá wa fi lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bá wa pin ilé tí bàbá wa fi àwọn ń gbé bọ̀ wá fún yín àwọn kọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run àwọn tíra àwọn ń dèun wọn kì í sowó wọn yìí sowó tó gba pínpín lábẹ́ òfin ọlọ́run rádaràda àti ránù àti dọ̀tí ni eléyìí tí sẹ́rí àsọ wípé bíbà làbàjẹ́ ẹ lọ gbé wa tẹ bá wá gbé wa àwọ̀ wa túká bàbá ti ń túká àmọ́ ké àwọn áyà tọ́lọ̀ wọn fi dáàbò bò wá tí ó fi sọ wá níbi aburú wọn tábà wá túká tán á yá wẹ́lẹ́wẹ́lẹ́ á gé wà lọ dànù àní dáná sun o nítorí tá a bá dáná sun ó lè jẹ́ pé iná iná ni ó jẹ́ káwọn oògùn yẹn kí wọ́n ṣiṣẹ́ yóò jẹ́ wọn dún torí ń bẹ́ẹ̀ àwọn oògùn yẹn tó jẹ́ pé tí wọ́n bá rí ná wọ́n ṣiṣẹ́ ṣètọ́ni tí wọ́n fẹ́ kó ṣe torí ẹ̀ á máa ké bíi kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas àti ayatul kursi pàǹsẹ̀ ń tù ilé ìjẹba ẹ tiẹ̀ ti pín ìpín tiẹ̀ tó kàn ọ̀wá ń béèrè pé sọ́yẹ kó o máa lò torí nínú tó jogún bá lọ́dọ̀ bàbá rẹ̀ nù àwọn àsopọ̀ gbọ́dọ̀ lò ó ọlọ́run mẹ́jẹ olòlòkulò wàá túká wàá lọ dànù ni kò sí tí mùsùlùmí fẹ́ fi ṣe ọlọ́run ló máa ń sọ̀yàn ọlọ́run ló máa ń dáàbò bóyàn ẹnìkan ò sí tó lè sọ̀yàn ẹnìkan ò tó lè dáàbò bóyàn à ń bọ̀sibọ́sí oògùn kan ìbá wá ṣe pé àwọn oògùn yẹn wọ́n bá máa ṣiṣẹ́ ààbò àti ìsọ́ni ṣé bàbá rẹ tó ní láti pìlẹ̀ sọ yẹ kó kú ni kò yẹ kó kú náà ó yẹ kó lè fògùn yẹn ta ikú láyà kó sọ fún pé tá a bá láàmú ni ọ̀la làámú bí wọ́n ṣe máa da aláṣà kan máa pa lọ́fọ̀ ó yẹ kí bàbá rẹ náà kọ̀rọ̀ rẹ̀ kó tara oògùn yìí di àfàtì lọ́wọ́ kú ṣùgbọ́n òun náà kú tú torí ẹ̀ yorùbá náà sọ pé ikú pa babaláwo bí ẹni tí ò ní fọ́ ó nìyà táwa ni baba ńlá fánà tí ó gbọ́ lọ́wọ́ kù ó pọ̀ oníṣègùn bí ìgbà tí ò lé gbòógì ó ní dáadáa egbòogi kúngbó ó sì lè lọ já ń bẹ lẹ́yìn kùlé rẹ̀ ṣùgbọ́n táwa lẹni náà ta ni ń jọ́de apẹ̀rin lójú ọdẹ apààyàn ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun lọ́ba tó máa ń sọ̀yàn wallahu khairun hafiza ọlọ́run ló dáa jù lẹ́ni tí sọ̀yàn ọba ni lọ́kàn jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ tó ń wò pé tí ò bá sóògùn ẹ fẹ́ pa wọn nígbà tí ẹni káwọn ọmọ sóògùn ẹ fẹ́ káwọn kú ni ẹ má kú oògùn ni ẹ máa gbé ká oògùn ni ẹ máa gbé ká wọ́n ní ọ̀yẹ kú òun náà làwọn oògùn yìí kò ní já àwọn kú kò burú sọ̀rọ̀ ké bí àwọn baba ńlá tiẹ̀ ti ṣe lò náà nù táwọn ò fi kú má ṣùgbọ́n náà máa lu ọ̀yẹ̀kú yẹn náà sódà tiwọn náà ò ní kú ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní wa ma ja'alna li basharin min qablikal khuld àkọ àkọọ́lẹ̀ fẹ́nìkan ṣáájú wa nàbì sallallahu alayhi wa sallam pé yóò máa sẹ̀mí láéláé gbére kése tó gáàni tó eléyìí túmọ̀ sí pé ọlọ́run ọba ló máa ń ṣàánú èèyàn ọlọ́run ló máa ń ṣọ́ èèyàn ọlọ́run ló máa ń dáàbò bò èèyàn kì í sóògùn tẹ̀ ń fi gbogbo ilé ayé yín ṣe káwọn ogun bẹ́ẹ̀ lómìn débi pé gbogbo pálọ̀ rẹ̀ ogun ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà táwọn èèyàn tí ì máa ké pé kíní yọ ọ̀dà kíní yọ ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n gbógun wọn síbi tí wọ́n ti rí nígbà tó yá tí wọ́n ń gbọ́ pé kódà kódà kódà àwọn òsì fẹ́ sílẹ̀ wọ́n mọ̀ á gbé pamọ́ sẹ́yìn fọ́tò tí wọ́n fi kọ́ ó tún yá wọ́n ń wò pé ẹlòmíì lè lọ di fọ́tò kó fẹ́ wò pé a ah, fọ́tò ta lélẹ̀ ìyẹn tẹ̀ ń ya fọ́tò dì sí. wọ́n tún rógùn lábẹ́ rẹ̀ wọ́n á lọ kan kọ̀ńténà kékeré kan fún un gẹ́gẹ́ bí ilé mítà wọ́n kàn fóògùn wọ́n á tóògùn lọ sínú àwọn inú àwọn kọ̀ńténà kéékèèké wọ́n á lẹ̀ máa rògiri ẹ̀yin wọ́n á rò pé ah irú prepaid mítà wo ni wọ́n á gbé sínú yàrá báyìí tán sókè ah, prepaid oògùn nìyẹn prepaid oògùn nìyẹn aláàjì sì ló pera rẹ fá aláàjì olóògùn aláàjì àwọn pè aláàjì olóògùn ìmáàmù wọn pè ìmáàmù olóògùn babaládá ni olóògùn a'udhu billahi minash shaitani rajim torí de lẹ́yìn ẹ jẹ́ ká jẹ́ni tó jẹ́ pé á tù bá ká tó kú ọlọ́run sì fẹ́ràn wa náà láàfin bẹ́ẹ̀ láyé dòní ẹ jẹ́ ká fi ń tí kò dára sílẹ̀ yìí nítorí pé téèyàn bá fi ẹni tí ò da sílẹ̀ èèyàn ń sànà dáadáa fúnra rẹ̀ ni kì í orí ara rẹ̀ gan-an là ń pè kọ́ gbàlà báyìí orí ara rẹ̀ là ń pè kọ́ gbàlà báyìí kì í ṣe pé tẹlòmíì iná là ní kò mú gbọ́ ṣàánú orí ara rẹ̀ náà lọ́nà tó ṣe pé tí ẹ ò ní gbé nítorí kí téèyàn bá parí ilé ayé tó parí rẹ̀ sórí pé kò rí nǹkan kan mú tí ẹ gbé náà nù kọlọ má jẹ́ kí tiwọ gbé ẹlòmíì á pé ó ń gbélé pawó ni láì jàṣẹ́wó ọkùnrin ó túmọ̀ sí pé ń gbélé sóògùn fáwọn èèyàn ni tó gbogbo oògùn tá à ń ṣe ó túmọ̀ sí ká máa pe nǹkan mìíràn lẹ́yìn Allah tó túmọ̀ sí ká máa de nǹkan fáwọn èèyàn tí wọ́n máa fi sára tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n máa sokọ́ gbogbo ẹ̀ kése ìlànà táwọn mùsùlùmí àyàfi tó ń tìǹ bá fi hàn wá pò ńlá nàbì míì tó ń tẹ̀lé yàtọ̀ sànàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tó sì ti jẹ́ pé ànábì yìí òun náà ló pin àwọn ànábì tó sànàbì míì tí ó wáyé má lẹ́yìn rẹ̀ àfẹnitọ́ báyà jókòó rọ̀ tó pera rẹ̀ lánàbì so anabi yìí sì ti ṣàlàyé fún wa alukurani tó lọ́n fìràn ti ṣàlàyé fún wa kò sí tó sẹ́kù mà ju pé tèmi bá fẹ́ ṣoríire tí wọn náà sì fẹ́ wọkọ̀ ọ̀la níta bá ní kò dáa kò dáa náà ni anabi sallallahu alayhi wa sallam ó fọwọ́ bá apá ọ̀kan nínú àwọn sọ̀hábà wọn á rí ìfúnpá ń bẹ̀ wọn á ní kí leléyìí ó ní à wọn fi ń gbé iṣan apá mi lárugẹ ni. nítorí pé isan kan ń bẹ lápá tó yẹ pé ó máa ń kú ọ̀lẹ́ bá ni ìfúnpá tí mo wá lò yìí yóò jẹ́ kí ìfúnpá yẹn yóò jẹ́ kí iṣan ara kọlẹ̀ anabi sallallahu alaihi ni ẹnzẹ́ẹ̀hà anabi ni jádàánù jádàánù torí pé kò ní í ṣe àlékún kankan fún ọjọ́ lẹ lọ ebi wọ́n fẹ́ fi gbé ọ̀lẹ sọnù kúrò lára san ni ìfúnpá tó lò yìí yóò tún dákun ọ̀lẹ apá rẹ̀ ni wa innaha law baqiyat fik hatta mit ma aflahta abadan tí ìfúnpá yìí bá ṣẹ́kù lápá rẹ̀ tó fi kú ò ní ṣoríire láéláé ò ní ṣoríire láéláé tí wọ́n bá wá sọ pé sọ̀hábí. So torí epo de ìfúnpá mápá tó bá kú tòǹtì fúnpá hàn ká ti ṣoríire láéláé bó wàá ti wọ́n tó kú pẹ̀lú àpàtì oògùn àìníye báwo ni wọ́n tó kú pẹ̀lú òǹdè lórí òǹdè lórí òǹdè ńbàdí rẹ tó fi kú. wàlà hawla wàlà quwwata illa billah. alhamdulilayi adáwọ̀pẹ́ fún Allah kí Allah subhanahu wa kí ó bá a ṣàlékún ìmọ̀ àwọn olùmọ̀ wa lórí dáadáa kí ó sì bá a ṣó ẹ̀mí wọn kan jẹ́ ẹni tí yóò túbọ̀ máa tan ẹ̀sìn islam yìí ká lórí atahid òun náà ni àwa náà ti gbọ́n ẹ̀ ẹ jẹ́ kí èmi àti ẹ̀yin náà ká gbìyànjú láti mú àwọn nǹkan yìí lò ní àwọn bíi kan tàbí bíi méjì tí a bá jì sí látara ọ̀nà tí a fi ń ṣe ẹbọ pẹ̀lú Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ káà náà ronúpìwàdà ní èní ká di ẹni tí ó mú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nínú gbogbo ṣẹ̀mí ayé wa àtàwọn ìjọsìn wa ní àtàrà ilé ìlànà yóò fi jẹni tí ó ṣòro ní ayé àti ní àlùkẹ́yàwó mọ̀ tí ó bá tún di ní ọ̀làbá náà ẹ jẹ́ ká tún ṣe alábàápàdé àwọn olùmọ̀ wa lórí ètò yín ìmọ̀nà al-Qur'an àti sunna asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.